káàbọ̀ sórí ètò ìṣẹ̀ǹbáyé ètò tó ládùn tó ń kọ́mọ nípa àṣà ìṣe àti èdè ilẹ̀ káàárọ̀ òjíire mo kí ń káàbọ̀ lẹ́ẹ̀kan sí i ǹjẹ́ níbo ni mò mú yín lọ ní ọ̀sẹ̀ yìí hmm. ìlú Ògìdì ni o ní ìpínlẹ̀ Kogi ẹ̀yin náà kò ti mọ̀ wípé lọ́dọọdún la máa ń lọ sílùú ọ̀hún láti lè lọ mú bí ọdún ìjẹsù wọn bí ó ṣe rí wá gbogbo àwọn ìlú Ògìdì àwọn ò gbàgbé ilé o nítorí ẹ̀ hmm. ẹ̀yin bàbá mi ẹ̀yin ìyá mi ẹ̀yin ọmọdé ẹ̀yin àgbà àmọ̀ràn tí mo ní fún gbogbo wa ni wípé ẹ má jẹ́ ká gbàgbé ìpilẹ̀ṣẹ̀ wa ẹ má jẹ́ ká gbàgbé ìlú tí wọ́n ti bí wa ẹ jẹ́ kí a máa rántí orísun wa gẹ́gẹ́ bí orúkọ iléeṣẹ́ wa orísun tẹlifíṣàn nítorí pé ẹ̀dá tó bá gbàgbé orísun rẹ̀ òun gan ò ní jèrè orísun gbogbo wa la jèrè orísun wa o ẹ má bá wa ká lọ Oòduà gbè wá ògìdìmàlàjà awo ilé ifẹ̀ awo ló ń gbé awo ní ìgbọ́wọ́ bí awo ò bá gbé awo ní ìgbọ́wọ́ awo atẹ́ awo àyà bí ẹ bá ti ń gbé ilé yìí ẹ ó máa mọ̀ wípé ìlú ògìdì ní ìpínlẹ̀ kogi ni à ń sọ̀rọ̀ nípa rẹ̀ à ń sọ̀rọ̀ nípa ìlú ògìdì àti bí wọ́n ti ń ṣe ọdún ìjẹṣu wọn lọ́dọọdún. I I wake up in the morning, I see the brighter day coming towards my What's my battle? For the to be strong, for the night to be calm. Oh. Viva òkúta ńláńlá ni ó yí ìlú náà ká lára àwọn òkúta wọ̀nyí ni ọ̀kan tí a ń pè ní òkè ọ̀dá ní ọdún kọ̀ọ̀la ni wọ́n máa ń gun òkè náà láti lọ ṣe àbẹ̀wò sí ibẹ̀. ọ̀nà ni má bínú. ọ̀nà ni má bínú. ọ̀nà ni má bínú. o àjẹmìlì ọ̀nà ni má bínú. o àjẹmìlì ọ̀nà ni má bínú. orí òkè náà ni àwọn tí ẹ̀ ń wò lójú amóhùnmáwòrán yìí lọ àti ijó àtorin ni wọ́n fi ń gùn ún òkè ògiri ṣòro gùn ọ́. ọ̀nà ni a bèrè tán. ẹbí bá jọ ibi tí ipá bá pin oníkálukú sí ni yóò dúró sí ohun tó jẹ́ kí òkè náà ṣòro gùn pé kò sí àkàsọ̀ láti ibi òkè tàbí láti sọ̀kalẹ̀. ọ̀nà ni mọ́ bínú ọ̀nà ni mọ́ bínú ọ̀nà ni mọ́ bínú. fẹsẹ̀ díẹ̀ ká fọwọ́ra díẹ̀ tàbí ká fìdíwọ́ ni a fi ń gun òkè ògidì orí òkè tí ẹ̀ ń wò yìí ní ohun pàtàkì láti ṣe nínú ìtàn ìlú ògidì ikọ̀ ìṣẹ̀ǹbáyé kò ṣàì ṣe àbẹ̀wò sí orí òkè náà lọ́hùn-ún bí ó ti nira tó láti gùn bí a ti ṣe ń rábàbà láti dé orí òkè náà lọ́hùn-ún ni ẹ̀ ń wò yìí bí a ti dé òkè lọ́hùn-ún kétékété ni à ń wo gbogbo ìlú ògidì orí òkè náà ni àwọn èèyàn ìlú ògidì máa ń sápamọ́ sí lásìkò ogun láyé àtijọ́. orúkọ mi jẹ́ mídàáyéṣe adẹ́nìjì olúwaṣẹ́gun ọmọ ògidì ẹ̀là ọdún tá à ń ṣe níbí là ń pè ní ọdún ìjẹṣu tá a mọ̀ ní ọ̀dọ̀ wa pé ẹ̀mìlì so tó bá ìgbà yẹn ìgbà yẹn a máa ń lọ as part of the this a máa lọ sí orí òkè orí òkè oríṣiríṣi ló wà ní ògidì ọ̀kan nínú wọn ni à ń pè ní ọ̀dà ọ̀dà ìyẹn gangan la máa ń gùn ní all the time torí ìgbà yẹn ìyẹn àtọkùnrin o àtobìnrin gbogbo wa la lè gùn òkè yẹn náà ó jẹ́ àwọn òkè tó jẹ́ pé nígbà ogun tápà tá mọ̀ pé núpé wọ̀ gbogbo bẹ́ẹ̀ la máa ń lọ tá máa ń fara pamọ́ sí. Si wọ́n sì máa ń kó àwọn òkúta tó jẹ́ pé ńláńlá ni òun yẹn òun la máa fi ń ṣẹ́gun àwọn tápà wọn yẹn àbí àwọn núpéwọ̀ ẹ rí i pé ogun núpéwọ̀ yẹn ògidì ló ti parí sí torí akitiyan àwọn eh, àwọn warriors wa àwọn ló make it possible ká lè defeat wọn pẹ̀lú àwọn òkúta ńláńlá wọn yẹn tó máa tó máa ń lò láti fi ṣẹ́gun wọn àwọn máa ń gun ẹṣin wá ṣùgbọ́n táwọn èèyàn wa àwọn alámì tó ń wà ní gbogbo òkúta wọn yẹn tó ń bá ti fún fèrè wọn á ti mọ̀ pé wọ́n ń bọ̀ òkúta ńláńlá tó ń dì wọn tó ń ti dẹ́ kalẹ̀ yẹn wọ́n á bẹ̀rẹ̀ sí ń tì í kì òkúta kan lásán òkúta tó jẹ́ pé àwọn bíi mẹ́wàá twenty able men or fifty twenty so ibi tí ogun yẹn ó ti ṣẹ́pẹ́ another òkúta tó tún wà òun là ń pè ní ìpòwú hills that is the mountain ní gbogbo okun okun land tó jẹ́ pé we are six local government or gbogbo Kogi state entirely kò sí òkúta yẹn tó tó òkúta yẹn tó ga tó òkúta yẹn so òkúta yìí ó tún jẹ́ ibẹ̀ gangan ni headquarter tó jẹ́ pé gbogbo àwọn ọmọ ìlú ó máa àwọn àwọn cave that is Abẹ́òkúta ó ní inú ilé kankan tó jẹ́ pé ó wà nù àwọn àpáta wọ̀nyẹn tó jẹ́ pé wọ́n lè gba up to ten thousand people nínú Ìpòwú mountain tí mo sọ yìí ẹ rí i pé a ní bárẹ́kè èyí tó ń pè ní báràkì àwọn sójà ti wà ibẹ̀ yẹn làwọn ń gbé so tí kinní bá fẹ́ àti inú ibi tí àwọn náà ń gbé wọ́n kọ́ boríṣiríṣi bí ọ̀gá bá ṣe jẹ́ ni wọ́n ṣe ni wọ́n ṣe wà ń bẹ̀ yẹn so tó bá ti di pé wọ́n fẹ́ àwọn tápà àwọn yẹn tún bọ̀ ibẹ̀ yẹn láti dìde wọ́n á bẹ̀rẹ̀ sí róòlù àwọn òkúta ńlá làwọn ìta ń sọ wọ̀nyẹn so àdúrà náà ni pé gbogbo wa tá à ń lọ bá ṣe lọrí la máa bọ̀ re ohunkóhun kò ní ṣe wá o àrọ́dúnmọ́dún làwọn máa rí o ẹ ṣe.